ìgẹ̀rẹ̀ fún òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam báàbù tahrimi dhulm ojúpọ̀nà ṣíṣe àbòsí léèwọ̀ tí a ń pè ní àbòsí ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala ó ṣe léèwọ̀ fúnra rẹ̀ ó sì ṣe léèwọ̀ fún àwọn ẹrúsìn àfọwọ́ al-imam an-nawawi ní abẹ́ báàbù yìí wọ́n kó àwọn ahadith tó pọ̀ sábẹ́ láti lè máa fi ṣàlàyé oníranran ọ̀nà tí àbòsí tó pín sí ọ̀kan nínú àwọn ọ̀nà tábòsí pín sí ọ̀nà lélẹ́yìí tí wọ́n ṣàlàyé fún wa nínú ẹgbàá wa fáwa hadith ẹlẹ́ẹ̀kẹjọ lábẹ́ báàbù تحريم الذل وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من كانت عنده مظلمة لأخيه من عرضه أو من شيء فليتحلل منه فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه رواه البخاري رواه البخاري afọwà imam bukhari ni wọ́n gba hadithi náà wá afọwà abu huraira sàbí pàtàkì tí gbogbo wa mọ̀ tí orúkọ wọn jẹ́ abdulrahman bonu sakhar àwọn náà ni wọ́n dàpẹ̀ ní abu huraira ṣé wọ́n bí ọmọ kan tí ń jẹ́ huraira ni rárá o ṣé wọ́n bí musu ni rárá o hùrẹ́rọ̀ mùsù ológbò olóńgìní olóńjẹ́bẹ̀ èyí tó tún kéré ológbò kékeré o ni wọ́n fi ń pè ní Abu Hurairah bàbá olólógbò kékeré kìí ṣe kó bí ológbò nípa nínú àwọn tá ń sọ wípé ẹlẹ́hà rẹ̀ nínú àdánwò tọ́lọ́run fi kàn án wọn náà ní gbígbà tó lóyún tí ó bímọ ọba bí musu sọ̀nà bí pè ní Abu Subhana subhanallah ọlọ́yẹ̀ ò rí bẹ́ẹ̀ o kò bí ológbò kò sí tó jọ bẹ́ẹ̀ o kì í ṣe jùmọ̀ ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin bíkìrì àti bákìrì àti bákìrọ̀ ìyàtọ̀ wà láàrin gbogbo àwọn kan yẹn Abu Bakri òun ni kì í ṣe Abu Bikiri pé abubakar torí wípé wọ́n ní owó kan mú nítan ìgbà tó wò yìí wá wú tó wá dìpọ́ wá fẹ́ bẹ́ ìgbà tí ó bẹ̀ báyìí wúndíà kan lọ jáde tẹ́ yẹn ìmọ́lẹ̀ ni mélòó mélòó lẹni tí ó ti ba àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ jẹ́ àti àlámọ̀rí ilé ayá rẹ̀ látara àìmọ̀kan nínú ẹ̀sìn Afọ Abu Huraira kò bí ọmọ kan tí ń jẹ́ Huraira bẹ́ẹ̀ sì ni kò bí mùsù ìyàwó rẹ̀ ògbólógbò alkúnìyà awìtàkánní ká fún yàn ní kúníyà ọmọ tí èèyàn bí nìkan wọn a máa fún yẹn ní kúníyà látara pé èèyàn bímọ kan ti ń jẹ́ abdullah ká máa pè yẹn ní abu abdullah wọn lè fún yẹn kúníyà nítorí pé ọmọ ẹ̀gbọ́n èèyàn kan ń jẹ́ abdulrahman ṣùgbọ́n ọmọ yẹn ó bá èèyàn ó sábà èèyàn tó bá ti rí èèyàn yóò káàkiri kọ́ lè bí ọmọ èèyàn àbọ̀mọ àbúrò ni wọ́n lè máa pèèyàn ní abu abdulrahman ìwọ sì kọ́ ló bímọ ṣùgbọ́n nítorí pé abdulrahman yẹn ó máa ń wo máa yàn ó sì sábẹ́ yàn náà fi ń pè ya aisha ní umu abdulrahman umu abdullah umu abdullah kìí ṣe aisha ló bí abdullah ọmọ àbúrò ya aisha ń jẹ́ abdullah ṣùgbọ́n torí pé ọmọ yẹn ó bá ìyàwó aisha ọba sábà náà fi ń pè ní umu abdullah iṣẹ́ téèyàn ń ṣe ńgbà míì wọ́n a máa fún yàn ní so ti yé wọ́n lè pè yàn ní abu baba carpentry nígbà pé iṣẹ́ ti ń ṣe nìyẹn èèyàn wá ní mùsù kan téèyàn máa ń gbé lọ́wọ́ káàkiri rẹ̀ rọ ọgbà tí bá ń lọ ah anta Abu bàbá ológbò bàbá ológbò yìí ń kọ́ bèrè bèrè ló bá di kíni o ló bá di kúníyà àfọwọ́ Ali bin Abi Talib ó ní kúníyà ti bíbí ma ó tún ní kúníyà èyí tí èsì pé ọmọ tó bí èèyàn lè ní kúníyà ju ẹyọ kan lọ àfọwọ́ Ali bin Abi Talib radiyallahu anhu òun náà ni wọ́n ń pè ní Abul Hasan Abul Hussein obi Hasan obi Hussein wọn tún pè ní Abu Turab wọn máa ń pè ní kíni o Abu Turab ṣé ó bí èpè ni èpè ló ń Turab wọn máa ń pè ní Abu Turab kìí ṣe pé ó bí èpè níjọ́ tí gbólóhùn aṣọ ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ Fatima tí ma anábì sallallahu alayhi wa sallam kàkà tí yóò ó wá lọ jókòó sí ààyè masalasi nu mọ́sálásí kò sì sí pé kán táìlì mọ́sálásí kò sí kò sí pé wọ́n rẹ́bẹ̀ àwọn ìpẹ́ funfun àwọn ìpẹ́ ló wà ń bẹ̀ so ó wá fi ẹ̀gbẹ́ ó sùn ara rẹ̀ wá yí síbi ìpẹ́ wọn ìpẹ́ wá yí lára ó ti sùn gbàgbé gbàjá anabi sallallahu alayhi wa alihi wa sallam tánàbì délé anabi bá ọmọ rẹ̀ Fatima ó bá wípé Fatima fàjúrò anabi wa ń béèrè pé rẹ̀ Fatima kí ló dé anabi rí wípé ó dàbí ẹni pé gbólóhùn asọ̀sẹ̀ láàrin àtọkọ rẹ̀ anabi wa ń wá ali káàkiri anabi wa rí ní masjid ibi tó sùn tí èèpẹ̀ ti yí la anabi sọ sálàmù wa súnmọ́ anabi wa ń fọwọ́ gbọ́n èèpẹ̀ ààrẹ anabi wa ni ya aba ya aba turọ ìgbà tí ó tají ó rà anabi sọlá sọlá lẹ́gbẹ̀ẹ́ gbogbo tí ń bínú bó ṣe sùn ó ti ó ti kó lẹ́gbẹ̀ẹ́ kí ṣe bí táà ń lọ gangan nìyẹn kì í ṣe hadith tá a fẹ́ kà lé ní ṣùgbọ́n ẹ̀kọ́ tó pọ̀ wà ń bẹ̀ ẹ̀kọ́ èyí tá a fi wọ bẹ̀ òun náà ni pé kò jẹ́ dandan kó jẹ́ pọ́ ọmọ tí èèyàn bí náà fi ń pèèyàn ní àbú kìíní kan ìyẹn lè má bí ma nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ gan àfọwọ́ Umar kò bí ọmọ tí ń jẹ́ Hafs tàbí pè ní Umar bùn eh, Abu Hafs kò bí ma nǹkan tí ń jẹ́ Hafs so látara àdílé yìí Abu àfọ́ Ali abitoli Abi Talib kò gbé ọmọ kan tí ń jẹ́ Turab ó jẹ́ oyé wa wípé kò sí bí èèyàn ṣe ga tó ní imani àbí níbẹ̀rù ọlọ́run tí gbólóhùn aṣọ ò lè ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó ẹ̀ torí pé bashar èèyàn ni wá ẹ wo àfọ́ Ali anábì lóore ọ̀dọ̀ anábì ló gbé ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ó fara rọ anábì ó tún fẹ́ẹ́ ọmọ anabi sallallahu alaihi ọmọ anabi ya fatima ọgbẹ́kọ̀ ọmọlúwàbí síbẹ̀síbẹ̀ náà wọ́n ní o àyàngbọ́dọ̀ àṣọ ó wá lọ kí ẹmọ ìyá rẹ̀ kan níjọ́ kan ó wá àtìyàwó rẹ̀ tán fajúro síra wọn ẹ̀rí nǹkan wọ́n sì láwọn ní mọ́ni subhanallah ìyẹn kò sí nǹkan tó bí bí tọbi naturally ahọ́n àtẹ̀yìn wọ́n wọ́n máa ń jà so ọkọ àti wọ́n lè ní gbólóhùn asọ̀ ní ò bá ìmánì ẹnì kíní kejì kò bá jẹ́ torí pé èèyàn ni wá nínú àdámọ́ ní kéèyàn ò bínú nínú àdámọ́ ní kéèyàn ó sì tún ṣe kíni ò ó sì sọ̀rọ̀ alẹ́ ẹnì kíní kejì ó gbé wọn alẹ́ bí ẹ̀kọ́ tánàbí wa téèyàn bá wà tó bá wà nínú ọ̀rùn tínú bá ń bí ọjọ́kù bọ́ bá wà ní jòkó náà so làwọn bàbá wa ńlẹ̀ Yorùbá náà tó bá ní pọ́pọ́ àti àwọn kan ìwọ̀n ọya mẹ́wù rẹ̀ jáde ọkùnrin ẹ̀wẹ̀ kí n jáde ńlẹ̀ fún nínú ilé ìgbà kí jẹ́ pé kọ́ ẹ̀wọ̀n tó gbọ́ yìí sí kí jẹ́ pé kọ́ jáde wọ́n mọ̀ kí wọ́n lo nínú ilé ṣùgbọ́n jíjáde tó jáde yẹn ìbí tó bá ti change atmosphere yẹn ìbínú yẹn yóò hàfàfà yóò fòyẹ́ ó ti ti rí àwọn nǹkan míì ṣùgbọ́n òun bínú sí òun sì ń rẹ́ ni ẹ báyìí gbogbo tí ọmọ bí ọdún lọmọ ìlà rẹ̀ o ò ní rí tí ó wù ọ ó tún wá jẹ́ pò náà tún wá dákẹ́ tó ní kò sí tó ṣe kò sí tó ṣe àpáta ní mínú yàrá yìí o ò lè lé mi jáde ọkọ wa ò wẹ ṣé ilé tó gbọ́ láti lè bàbá rẹ̀ àbí inú ọmọ bí èyí tó lóore ìlú kò jáde láti avoid ṣètọ́ àfọwọ́ alẹ́ rọ́dí ni ó jáde kọ̀ wá lọ jáde kọ́ lọ dúró lé ọtí torí pé ẹlòmíì ọlọ lé ọtí yóò lọ mutí yó pé kí ló dọ́ bí pé kó ìrònú yẹn ìbínú yẹn lè kúrò ìbínú yẹn ò lè kúrò mbẹ kò lọ́ọ̀dí ayò hmm? lẹ́jà á ilal masjid alájọ́ kò sí mọ́sálásí ọ̀kan náà àwọn sálàf kọ́lọ́mù bá kọ́ bá yọnu sí ó ní gbogbo ìgbà tóun àtìyàwó òun bá ti ní gbólóhùn aṣọ òun ó lọ jókòó sí maktaba library ó ní látara bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí à tó ń kọ láyé àwọn àsìkò yẹn ló ń rí kọ gbogbo àtàwọn àbájọ ń dọ̀wọ̀ ẹ̀kẹ́ ìsàwàdà àwọn èyí ronú pòǹfẹ́ kọ̀ọ̀kọ̀ọ̀ ẹ̀wọ̀n bóun tó ṣe ló ń jẹ tó bá ti di gbogbo lọ ọ̀rọ̀ ìjókòó láìpẹ́ tó ń bọ̀ wọ́n bá fi kọ́ bí tí àkóhun ti gbàgbé pé àwọn jẹ ìjà gbàgbé ìjà táwọn jà láàrú gbàgbó lájà mi ti gbàgbé àjà ọ̀pọ̀lọpọ̀ tí àtò ń kọ láyé wọ́n sì ròyìn tí àtà ìfànà kọ ọ̀pọ̀lọpọ̀ tí àtò ń kọ láyé àwọn àsìkò yẹn ló ń rí láti lò àsìkò yẹn ni múra kankankan lọ́lẹ́jọ́ Ibrahim sọ wípé ẹni tí ó ṣẹlẹ̀ ọkọ ìyàwó bàbá bá wípé kí ló ti ìyàwó ṣe tú oníyàwó òun ó kò fi iyọ̀ sí kò sí iyọ̀ ńbẹ̀ ó sì tún bá a sọ ó tún ṣẹnu lebelebe bó ń ṣe òun ṣe òun ṣe òun ṣe jẹ́ níyà òun sì rí pé bóun ṣe lú yẹn òun ò lè fẹ́ mọ́ bóun ṣe kọ́ lẹ́nu àbára wa sọ fún pé ọ̀ sọ ma wípé wàhálà ẹnájì tó lò lórí lúlu ìyàwó yẹn èyí tó fi lọ kitchen tó fi yọ tó fi sóúnjẹ ẹnájì yẹn ó kéré sí àdúró èyí tó lò tó ó rí pé bàbá ànàtàn kan ìwọ́kọ́ mọ̀ mí ẹlẹ́hẹlẹ́hẹlẹ́ oúnjẹun gan náà nísìn ibi ẹ̀ tí ń jà gan ti dún gan náà nù yóò gan ò ní rí jẹ bọ́ sì jẹ gan náà ò lè fi fọkàn balẹ̀ jẹ pé sùúrù tó ṣe fi lọ kéṣe tó fi yọ tó fi sóúnjẹ ẹnájì tó lò ó kéré séyìí tó fi na obìnrin ó ní fanadima alama fàlà wàrọ ọjà àzàwọjà tàwọn ọba wa kábàámọ̀ pé ah iṣẹ èso ni ọba lọ bá yàwó rẹ pé tọ ìyá túnfúlù ẹjẹ àparí ìjà wa o nínú ṣẹ̀ríà Islam bó ṣe rí yóò padà náà kò sí àyàfi tó bá ṣe wípé ó ti pé ẹ̀ẹ̀mẹ́ta. Eh, tó kó ti pẹ́ ẹ̀mẹ́ta ní tí ọba padà wà padà yóò ṣe bí maharin jẹ̀dídín wà yóò tún gba márùn míì lọ́wọ́ rẹ̀ ẹ̀ tún igi mee kó tó lè padà wọlé tó tún wọlé tó tún lè bí maharin jẹ̀dídín wà yóò tún wọlé bá di tó bá tún lọ lé tó tún wá lọ lé wọn kó fẹ́ pa padà àtà tankia zaojan ó dìgbà tó bá tún lọ sàbí àmọ́ lọ́dọ̀ ọkùnrin mi téèyàn bá tún wá fínúfíndọ̀ kì í ṣe púpọ̀ lọ́lọ́ dárin wọn ró tó fínúfíndọ̀ tó kọ̀ọ̀lẹ̀ àbẹ́niyẹn jáde láyé tí èsì púpọ̀ lọ́lọ́ pa so ìgbà yẹn ni o tó le tó lẹ́tọ̀ọ́ gbogbo nǹkan tí Islam gbé kalẹ̀ yẹn láti dènà ìkọ̀rẹ̀ ẹni sílẹ̀ torí pé ẹni tó bá lè ronú consequence tó wà bí kíkọ̀rọ̀ ẹni sílẹ̀ kò ní fẹ́ kọ ìyàwó rẹ̀ lẹ̀ kò ní fẹ́ kọ ìyàwó rẹ̀ lẹ̀ àmọ́ ẹ̀sìn Islam wà realistic ẹlòmíín bẹ kán fira wọn lẹ̀ òun ló lè já làáfíà fáwọn méjèèjì ló lè dáàbò bo ẹ̀sìn wọn kán fira wọn lẹ̀ ìdí nìyà tó jẹ́ pé Islam wà realistic Islam fi ààyè rẹ̀ lẹ̀ tí bùkátà bá béèrè fún so ibi tí a ti lọ òun náà ní kúníyà wọ́n lè sọ yẹn ní kúníyà èèyàn lè jẹ́ abu muhammad kéèyàn sì má bímọ kàkà tí ń jẹ́ muhammad sotí wà báyìí èèyàn lè jẹ́ kúníyà látara kàkà tí èèyàn máa ń ṣe ó lè jẹ́ abu maayi abu kàdàkàdà so abu huraira wọn abi huraira látọ̀dọ̀ afọwọ́ abu huraira radiyallahu anhu kọlọ́wọ́n bá kọ́ bá ayọ̀ sọ ánì nàbí sallallahu alayhi wa sallam qala látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run wọ́n sọ báyìí pé man kanat indahu madlamatun li akhi min irdihi aw min shay'i òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá ṣe wípé mazlama bimana zulmu mazdaru meme ay man kanat indahu zulmun li ẹnikẹni tó bá ṣàbòsí fún ọmọ ìyá rẹ kan mini irudi yìí bóyá ó ṣàbòsí pẹ̀lú pé ọ̀dọ̀ tí ọmọlúwàbí ẹ̀ nígbà tí ó sì bẹ bóyá kò síbẹ̀ wá nínú lágbájá ó ìyàn rárá dáma ni sì ni kò lẹ́rìí kankan lórí tán ọkàn ni gbé tá a máa fọ́ náà ni. kì í ṣe èèyàn gidi èèyàn tí yóò wúlò ní ọbẹ̀rẹ̀ sí ní sọ nǹkan yẹn ní ẹ̀ ìjọmọlúàbí rẹ̀ ló ń bàjẹ́ yẹn zolimu ni àbòsí ni. àwọn mi ń ṣe ìn àbó tiẹ̀ ṣàbòsí fún bóyá owó rẹ̀ kan lọ gbà mọ́ tiẹ̀ tí ó sì mà ń ràn ní nǹkan wọ́n ní fifty naira ni wọ́n ń ta nígbà tó débẹ̀ ọ̀bára ní fourteen naira ọ̀dà tẹ́ náírà yẹn padà fún ọ̀lẹ̀ máko ó sì ní èló lẹ́ rà ná fifty ní ó sì ní ká kọ fifty náà sínú receipt sẹ̀mọ̀ pé èèyàn ọwọ́ pọ̀ àwọn èèyàn ò rí yẹn sí sulimu sábòsí fọlẹ́ta halal homini holiyah òjíṣẹ́ ọlọ́run ọba ní nígbàtẹ́ ń bẹ láyé yìí ẹnikẹ́ni tó bá nírú nǹkan bẹ́ẹ̀ sọmọ ìyá rẹ̀ fọlẹ́ta halal homini holiyah lẹ́nìí tẹ́mi sì ń bẹ lára rẹ tó sì ń bẹ láyé tètè lọ lára rẹ gbára rẹ lẹ̀ lọ́wọ́ ènìyàn kọ́ lọ bá kó túra rẹ lẹ̀ nínú ìgbèkùn tó sọ̀rọ̀ rẹ sí torí pé kọ́bílà aláyàkúnà ti náàrù wọlé àdìrìhàmù kó tó dìgbà tó ṣe pé bọ́ọ̀ fẹ́ fowó san àbòsí tó ṣe fún padà kò ní sówó mọ́ kò ní sówó dinar bẹ́ẹ̀ sì ni kò ní sówó dirham torí pé jọta wí in kánà láwọ̀ amẹ́lì sọ́ọ̀lẹ̀ tí wọ́n tó sàbò sí fọ́mọlà kejì tó bá ní iṣẹ́ rẹ̀ kan níwájú ọlọ́run ó kìdà mí ní hù bẹ̀kọ́dẹ̀rẹ̀ mọ̀tòlámàtì in tó fi sánjọ́ náà kì í sówó má kì í ṣe pé ẹjọ́ bú èmi náà padà rárá wọ́n lọ múnú sẹ́ẹ̀rì rẹ̀ bẹ̀kọ́dẹ̀rẹ̀ òdiwọ̀n déédéé mọ̀tòlámàtì yìí in tó fi ṣàbòsí rẹ̀ wọ́n mú ẹnu iṣẹ́ rẹ̀ ọ̀ wá mú òṣùwọ̀n tí wọ́n fi wọ́n ó lè jẹ́ pé ẹyọ kan ti èébú mẹ́fà ló bú wọ́n mú méjì iṣẹ́ rẹ̀ tán ọ̀ máa tí wọ́n fi wọ́n níjọ́ náà má rò pé àtìlẹ́sì náà bá ti àtìlẹ́sì iṣẹ́ rẹ̀ sì pọ̀ ńlẹ̀ wọ́n lè lọ ó mọ kí wọ́n ṣe wọ́n wà ń lam yẹkùn lẹ́wọ̀ hasanat tó bá ṣe wípé ìwọ yìí gan òkulẹ̀ ní dáadáa kan tẹ́lẹ̀ gan ó kì í dàmí ìsẹ̀yí ẹ ti sọ̀rọ̀ ibi ẹni tó ṣàbòsí fún yìí yóò sálà ìdá àtúná wọn ó di àwọn àìdá rẹ̀ yẹ fàhùmìlà àlẹ́ yìí wọn ó dìlẹ̀ olórí nítorí pé ó ṣàbòsí nígbà tó wà láyé mutafaq wa wawul afọwọ́ Bukhari náà kò hadithi yìí wa hadithi yìí ó ń ṣàlàyé fún wa wípé kò sí àbòsí kan tí yóò lọ lásán níwájú ọlọ́run jọ́gbẹ́dẹ́gbẹ́yàwó bó wà lẹ́yìn tó ṣàbòsí fún gbogbo orílẹ̀-èdè ẹ wòye àwọn èèyàn tí ó gbẹ̀tọ̀ ìdí ìyá tó fi jẹ́ pé gbogbo àwọn òótọ́ yìí a gbọ́dọ̀ máa sọ fáwọn olóṣèlú ẹni tó rí ipò òṣèlú gẹ́gẹ́ bí nǹkan àdùnnú ó ṣe fún torí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ó ká bá máa jẹ́ òbí ìyàlùkẹ́ àmọ́ wọ́n ní kó o tún ọ̀nà ṣe ó sì dáwọ́ rẹ̀ sápò ọlọ́run lọ́wọ́ àmọ́ iye ẹ̀mí tó sọnù látara ìtúnà yẹn ṣe bóòlù ẹni ẹ̀yẹ fẹ́ là pẹ̀lú ìyàlùkẹ́ àmọ́ bí efcc ò tiẹ̀ gbé tó escape ẹ̀ kó lílà níwájú ọlọ́run lè dàlù kẹyà ṣèdí ìyá tó jẹ́ pé tí mùsùlùmí tẹ̀sìn báyé bá wà dúró àwọn àpò yẹn àkóra rẹ̀ níjànú yóò ṣe rántí alùkìyàmà rẹ̀ tòló fi jẹ́ pé a sọ wípé mùsùlùmí ò lè dá sóṣèlú ṣùgbọ́n tí ó dá sóṣèlú tó gbé wọná ló pọ̀ pàjọ́ bí alùkìyàmà illa òun náà ni ìǹtẹ́nìkan ò jẹ́ kó sì máa sọ nítorí àǹfààní kan tí wọ́n fẹ́ rí ẹ̀rí pé lẹ́yìn náà wọ́pọ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú yóò máa sọ àìdá ọmọ ìyá rẹ̀ kan nítorí pé nìyóò sí ní pàtì wọn gbogbo dáadáa tó sì ṣe yóò fọwọ́ bò wálẹ̀ so bẹ́ẹ̀ náà ni ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn irú àwọn ìṣesí báyìí àbòsí lèèyàn ń ṣe nípa ènìyàn àwọn afọ àwọn ajẹkọ̀ọ́ yìí wá wípé ọ̀rọ̀ tá nàbí sọ pé fọ́líyà tàhálàlù kéèyàn ó lọ tàhálàlà that is kọ́ ọ lọ bọ́ra rẹ kọ́ ọ lọ lára rẹ kọ́ ọ lọ tókùn lọ́rùn ara rẹ míníwù látọ̀dọ̀ ẹni yẹn lọ́nà wo àwọn àfáà ní ọ̀nà méjì ló kún sí ọ sọ̀rọ̀ ẹnìkan kan láì publicly ǹjẹ́ ni ọ̀jẹ́ ọ̀bẹ̀rẹ̀ sí alágbájá kìnnìkan kọ́dà ń jó ilé tèmi àti ẹjọ́ sí kìnnìkan ọ̀sà sọ tí ó dáyìn àwọn èèyàn wá mú kìnnì yẹn dé ti gbò ẹ̀ nìyẹn lágbájá sọ báyìí sọ báyìí sọ báyìí sọ báyìí parẹ́ ṣùgbà tó o ti gbọ́ pé nìyẹn ti gbọ́ nǹkan yẹn ẹ̀tọ́ rẹ̀ ni láti lọ bá pé kó forí jàn pé èṣù lójú ọsọ nítorí sọ yẹn kó forí jàn àfọwọ́ Sheikh Ibn forí jàn ọlọ́run forí jàn tó bá sọ wípé òun ò lè forí jàn wọ́n ní gbogbo ntọ́ ọba ńlágbára ni kò fi bẹ̀ kódà bọ́kàn rọ̀ kọ́ fún lówó láti lè fi tù lójú pé kó sá sàmójú kúrò fún ọ wọ́n ní kéèyàn gbìyànjú rẹ̀ wọ́n láwọn tó yẹ pé ọsọ nǹkan yẹn ẹni yẹn ò ṣe kí ni o kò gbọ́ wọ́n ní ṣé ó lọ bá náà ni wọ́n bẹnu àwọn àfáà ni pé nígbà tí ò ti gbọ́ wọn lọ bá tòkútọ̀ bá tún lọ bá tó lọ sọ ohun tó sọ yẹn èyí ò tún lè jẹ́ kí inú obì ṣùgbọ́n níbi tó o ti sọ̀rọ̀ náà tuntun sọ ń bẹ̀ wípé ẹnu rẹ lọ́wọ́ arọ́fò ẹni yìí èèyàn dáadáa ni kọ́ ọ sọ dáadáa nípa rẹ̀ kò tún ṣàdúrà fún so èèyàn tàhálálà níbi nǹkan yẹn nìyẹn tó bá lè jẹ́ pé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kan lọ gbà lọ dá nǹkan yẹn padà kódà kẹ́niyàn ó mọ́mọ́ ní orílẹ̀-èdè Saudi Arabia wọ́n béèrè ìbéèrè tọjọba báyìí lọ́kàn lọ lọ́wọ́ ọ̀kan àwọn àfa wọn ni tọ ẹni tó ṣiṣẹ́ tó bá ìjọba ṣiṣẹ́ tó wá kó àwọn owó kan jẹ nígbà tó wà lẹ́nu iṣẹ́ ó sì ti fẹ̀yìntì ẹni iṣẹ́ ìjọba àwọn owó tó sì kó yẹn kò sí kan tó lè mà àfáwà sàlàyé pé àwọn ò lè sọ torílẹ̀ mi ṣùgbọ́n orílẹ̀ Saudi Arabia ọlọ́run ṣàánú débi pé ìjọba ti lọ ókun àkáǹtì kan gbogbo àwọn tán bá jí owó ìjọba kó tẹ́ ẹ ti gbọ́ wá sí tọ̀rọ̀ ti yé yín ẹ̀rẹ̀ ẹ̀ má fowó kọ yín sí ẹ̀ka máa dá bẹ́ẹ̀ sí àmọ́ pé ẹ wo àáfàá sọ wípé owó tí wàá máa wọlé síbẹ̀ ń kì ṣe kékeré láì ṣe pé EFCC ń lẹ́nu kankan ẹ wò nǹkan ló jẹ́ pé ṣé efcc lánìdì ni àfi ká polongo bẹ̀rẹ̀ ọlọ́run sínú ẹ̀mí àwọn yìí aslan tí bẹ̀rẹ̀ ọlọ́run bá wà ó ní jalè tí wàásì bá wà pọ̀ tó ń gbọ́ wàásì tí bẹ̀rẹ̀ ọlọ́run kò sẹ́ni tí ó sọ fún ọ lọ sí kíni o ọ lọ dá padà fúnra rẹ̀ ẹ wá wo gbogbo wọn ṣe ń fi efcc lé àwọn èèyàn káàkiri náà tó ń dọ́gbọ́n àbí wọn kọ́rọ́ yé mi tó fàtàkùlọ ibadallah ká bẹ̀rù ọlọ́run kò sí ní tó jẹ́ káwọn yẹn náà lọ dọ́wọ́ yẹn padà síbẹ̀ mu torí pé wọ́n bẹ̀rù yawma la yanfa'u malun wala banun so látara àdé eléyìí ọ̀nà táwọn afáàrù ṣàlàyé lílẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan tó lọ ṣe àwọn ẹrúdù èèyàn kan ń bẹ tí ò yẹ kó tiẹ̀ kò ọmọ bó ṣe sọ fún ó ṣe zìnà pẹ̀lú ọmọ rẹ̀ àbí ó ṣe zìnà ọlọ́run kò ṣọ wa bẹ ẹni yẹn fẹ́ rìnrìn àjò ó sì sọ pé tọ̀ bóun mójútó fámìlì mu ní pẹ̀lú ògùn ọlọ àwọn ó ṣe ju bó ṣe lọ tó ọ ń pẹ̀lú ìyàwó ẹ̀ yawo ìyàwó ò lè sọ gbọ̀ kọ́dé bí a torí pé ìnáwó ìrànlọ́wọ́ sí ìrànlọ́wọ́ ìnáwó sí ìrànlọ́wọ́ tí ń ṣe fún kọ ìwà pálapàla tó gbé síwájú nítorí náà ẹni ìdọ̀tí lòun náà aslam jẹ́ pé ẹni tí ó fẹ́ yàwó náà kéèyàn ó ṣẹ̀ṣà al-afifat minan nisa al-afifat minan nisa ara wọn ni ọmọ gidi ti lè jáde nítorí pé kò sí bí èso irúgbìn téèyàn fẹ́ gbìn bó ṣe dáa tó tó o bá ti lọ gbìn sílẹ̀ tí ò dáa kò lè dáa iyì rẹ̀ kí èso tó fẹ́ gbìn kó dáa kí ibi tó fẹ́ gbìn sí náà kó dáa o ní ò fi lè yin èso yẹn lọ́wọ́ á èso tó dáa ni ṣùgbọ́n tán bá léso kan àgbẹ̀ kìíní kan ni ó dáa ìwọ́ lọ gbìn sílẹ̀ asálẹ̀ kò ní gbéṣẹ́ yẹn yọ bẹ́ẹ̀ náà ni ọkùnrin lọ́dà bí èso obìnrin lọ́dà bí ilẹ̀ abẹ́gbèsè sòló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kíì sára lórí ẹni tó fẹ́ yàn gẹ́gẹ́ bí ìyàwó obìnrin pọ̀ níta ṣùgbọ́n aṣẹ́wó ló pọ̀ ju ẹni tó lọ́kọ́ fẹ́ lọ tó sì jẹ́ olùbẹ̀rù ọlọ́run tó jẹ́ àfífà so látara àdé eléyìí irú ẹ̀ wá ṣẹlẹ̀ ẹni ẹ̀ náà wá gbọ́ wá sí òun náà wá banújẹ́ lórí tó ṣe yẹn ó tọrọ àforíjì lọ́sọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹ̀tọ́ ẹni yìí ń sìn ẹ̀rùdù ẹni àwọn afá níbò ni ó ṣe ṣe ṣé yóò lọ bẹ́ẹ̀ nìyẹn pé nígbà tá ẹ̀ sí ilé kábàáyé lọ wáyé ṣé ọkàn ọkùnrin yóò gbé ṣé ìyàwó yẹn ò ní kúrò lẹ́yìn ń bẹnu àwọn afáàtù wọn lè tọ irú èyí ó ṣòro lọ sọ ṣùgbọ́n kó tọrọ àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run kó sì máa bẹ lọ́run ní gbogbo ìgbà kọlọ́run ó foríjì wò tó bá dijọ́ gbèjà lọ́kẹ́yàmá kọlọ́run bá kọ́ máa fi bi òun léèrè ó ń bẹ nínú asaru kan tó wá ó jẹjẹ pé asaru yẹn kò lálàáfíà tó ó ń bẹ nínú tafsir ibn Kathir ní suratul Anfal níbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní àwọn èèyàn méjì níjọ́ gbèjà lọ́kẹ́yàmá yóò fẹ́ wọ inú àlìjẹ́nà báyìí yóò fà padà pé ah, ẹ̀tọ́ mi kan bẹ tó fi dùn mí àbí àbùsí kan tó ṣe fún ẹrú tó mi tí mi gbà mo fẹ́ gbà mí lónìí ẹni yóò bá bẹ ẹni yìí sì ni ó ti tọrọ àforíjì láyé ọlọ́run sì ti foríjì ọlọ́run wà ní ọlọ́run wà dájọ́ láàrin ọgbẹ́tọ̀ ọ̀rẹ́ àfún ní ẹ̀tọ́ yóò bá àlìjẹ́nà ló ń wò báyọ̀ lọ kò sí nǹkan kan tó bá sì ti lè fún lẹ́tọ́ yẹn iṣẹ́ rí rẹ̀ ò ní wọ́ọ̀tì tí ó fi wà àlìjẹ́nà tó ń gbà wá pẹ́ tí gbogbo èèyàn ń lọ yóò ṣàdàdó ọlọ́run wà nígbè ẹ̀yìn méje ẹ̀wọ̀ kan ńgbọ̀n bá wọ̀ kan ẹni tó fẹ́ gbẹ̀tọ̀ tó rí ibi tí ó dé sí lálìjẹ́nà yóò bá jọ ní ẹlẹ́ yóò bá sá yóò wọ̀ náà àlìjẹ́nà lọ́ba yóò náà máa lọ náà so ìgbà tí wọ́n ń ṣe tẹ̀síìrì wà aslihu dhata bainikum wípé alìsíláwò ìsíláwò dhata bain hatta yawm al-qiyama ọlọ́run ó tún ṣe láàrin àwọn ṣùgbọ́n atharu yẹn fi ìnàdọ̀ lọ́dọ̀ àwọn afọ aládìsí aláìhal ẹlòmíì bí ó tiẹ̀ ó sì rí ìlú ńjọ náà ọlọ́run kan ọlọ́run ó jẹ́ kó fojú wí náà kíní yẹn ṣùgbọ́n àánú ọlọ́run lè lè bá láti lè jọ́ mọ̀ pé ọlọ́run padà ṣàforíjì fún ṣùgbọ́n ọlọ́run ó jẹ́ orí wípé tí ìbá ò ní wà lìjẹ̀nà yìí so ìdí nìyí tó fi jẹ́ pé má fulẹ̀ attempt kó o fẹ́ ṣe èyí ń lóore fún ọ dukọ bẹ bó ti ń bá ṣe tán má tọrọ àforíjì tó o bá lọ bẹ nìyẹn tí o bá gbà tó o bá ní láyé òwò lè foríjì ọ gbogbo tó o ti bànújẹ́ káàkiri ṣé o lè tún ìṣe mọ́ pé òun ò fún ọ lọ́wọ́ lọ́kẹ́ àmọ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ẹlòmíì yóò di tiẹ̀ yóò fa tiẹ̀ lọ́wọ́ ẹrù ẹlẹ́rù ló dì ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ó máa sọ káàkiri máa ba àwọn èèyàn jẹ́ káàkiri iṣẹ́ ẹlòmíì nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwèé ìròyìn oríṣiríṣi tí ó tí ò rí yóò máa sọ káàkiri ẹlòmíì ó sọ pé there is no objectivities in journalism mùsùlùmí ò gbúdọ̀ sọ bẹ́ẹ̀ ẹni tí ò ṣe nǹkan tẹ́ ẹ lọ parí ẹ wá lọ sí headline láyé ẹni ò lè yọ sí i torí pé ẹ wá kọ pé ẹni báyìí ṣe nǹkan báyìí ẹ wá ṣe ń kọ síbi wíníwíní èèyàn wo ló fẹ́ ka wíníwíní o ṣe bẹ́ẹ̀ tán rí ní headline wo yóò mọ̀ ká bẹ́ẹ̀ sì ni ẹ̀pàdà tó wà pẹ́ni yẹn kò jẹ́ tí wọ́n ní tẹ̀lú jẹ́ o sọ ló fi jẹ́ pé ká sọ́ra nínú àbòsí òun náà ní ká dọ̀tí ìjọba ló àbí ọmọ wọn lérí nǹkan tí ò rí bẹ́ẹ̀ torí pé mọ́rọ̀ pa àbòsí gbogbo rẹ̀ hmm, yẹn ní kakọ́ dídọ̀tí ọmọlúàbí ọmọ ìyá rẹ̀ ní tí ò ṣe tó wà ń sọ kiri kò ṣe èèyàn mélòó lọ tún fẹ́ lọ bá mọ́ láti sọ pé kò ṣe nǹkan tó gbọ́ àwọn nǹkan wọ̀nyí nínú ẹ̀kọ́ tí Islam kọ́ wa afọwọ́ ṣọ́kẹ́ mi náà fẹ́ mi rahimahullah wọ́n wá sọ fún wa pé tọ́wọ́ pé ẹni tí ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ wa báyìí ẹni ẹ ti wá jáde láyé ká tó wá gbọ́ wá sí gbà fẹ́ dá nǹkan yẹn padà wọn ni kí ni kẹ́yìn ó ṣe bóyá wá rí pé ọ̀sẹ̀ bíi five thousand sọ́wọ́ rí tó sì jẹ́ ọmọ tó sì ní sójú tán tó ló ti tán wọ́n ní tó bá pẹ́ nìyẹn ti jáde láyé àwọn tó jẹ́ àwọn tí yóò jogún ẹ̀ wáratà rẹ̀ kéèyàn lọ kó nǹkan yẹn fún wọn ẹ̀tọ́ bàbá yín òní òkà lè pín mọ́ ogún tí wọ́n kú kọ́ ẹgbẹ́ nìyẹn gáàbà òòrí mọ́ ṣàpẹ́lẹ́mí wọn àbáwọn òòrí ẹnìyẹn mọ́ wọ́n ní tasaddaq anhu ẹ́ tasaddaq bihi anhu owó yẹn àbí nǹkan rẹ̀ yẹn bá a fi ṣe sọ́dákọ̀ kọ́ wá bẹ̀ lọ́hùn pé kọ́lọ́hùn kó mú ládàá rẹ̀ kó lọ mú ṣùgbọ́n ẹjọ́ tọ́lọ́hùn bá ní ẹ padà ra tó bá béèrè nǹkan rẹ̀ ọ̀dà padà fún un ọ̀kan náà àwọn tùlá ó ń béèrè question kan pé òun wọkọ̀ láti ọjà débí bóyá kọ̀rántí ni kọ̀sáfùn ọlọ́pọ̀ lówó ó ti délé tálùkó tó wá rí pé àwọn ah, ọmọ fọlọ́pọ̀ ẹ̀lú kò sí lé màmá táxi ni ó ti ṣe lọ kí ni òun ó ṣe owó yẹn ìṣòwò rẹ̀ lọ sí sọ́dákọ̀ kó ní kọ́lọ̀ òun ládàá ẹ̀ lọ́bẹ̀ ni ṣùgbọ́n ọjọ́ tó ní ẹ bá pàdé ẹ̀ tó bá dá ọmọ tó bá béèrè owó rẹ̀ padà dá owó rẹ̀ padà fún ládàá sọ́dákọ̀ yóò tó padà sọ́dọ̀ rẹ̀ kọ́lọ̀ bá kí kọ́mọ́sá ṣàánú so eléyìí téèyàn bá ti mọ irú hadithi èyí ó jìnà sí máa ṣàbòsí èyí ó gba tító pẹ̀lú tọ́lọ̀ bá ṣe fún yàn kọ́lọ̀hún ó ṣe nǹkan fún yàn kálùbáríkà wà ń bẹ ó lóore ju déèyàn kó jọ lọ́nà haram lọ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kí ó máa sẹ́yìn làwà níbi ìṣàbòsí fún ọmọlàkejì wọn abdullahi ibn amr ibn as radiyallahu anhu ani nabi sallallahu alayhi wa sallam qal al muslimu man salima al muslimuna wa yadihi والمهاجر من هاجر ما نهى الله عنه متفق عليه أفوى عبد الله بن عمر بن عاص رضي الله عنه نعم نعم حميد عبد الرحمن بن سعد الصعيدي رضي الله عنه قال استعمل النبي صلى الله عليه وسلم رجلا من الأزدي يقال له ابن لطبية على الصدقة فلما قدم قال هذا لكم وهذا هولي إلي فقام رسول الله صلى الله عليه وسلم على المنبر فحمد الله وأثنى عليه ثم قال أما بعد فإني أستعمل الرجل منكم على العمل مما ولاني الله فيأتي فيقول هذا لكم وهذا أدية أهديت إليه أفلا جلس في بيت أبيه وأمه حتى تأتيه هديته إن كان صادقا والله لا يأكل أحد منكم شيئا بغير حقه إلا لقي الله تعالى يحمله يوم القيامة فلا أعرفن أحدا منكم لقي الله يحمل بعيرا له رغاه أو بقرة لها خوار أو شاة تيعر ثم رفع إليه حتى رؤيا بياض إبطي فقال اللهم هل بلغت ثلاثة متفق عليه حديث لي حديث تي أسوما ọ̀gọ̀rọ̀ wa lára lórílẹ̀-èdè ẹ̀gún jẹ bribe àwọn èèyàn máa ń lu papọ̀ mọ́ gift téèyàn bá sì sọ́ra ń gbà mí gift ni wọ́n pè ṣùgbọ́n tó bá wò dáadáa bribe ni ló fi jẹ́ pé àáfàá abẹni tó jẹ́ adájọ́ abẹni tó wà nípò ìdarí tó ṣe pé àkórí ọ̀rọ̀ àkóso àlámọ̀rí ó ń bẹ lọ́wọ́ ẹ̀ ó gbúdọ̀ ṣọ́ra lórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn torí pípa mi ń bẹ ẹ̀rọ mi ò fún ọ lẹ́bùn bribe ló fún ọ iṣẹ́ ṣùgbọ́n ẹ̀bùn ni ó kù ó àkótó bá kọ́ ní bribe ò ní gbà lápèjúwe ẹni tó jẹ gọ́vnà ẹnìkan bá dé mọ́tò bíi fifteen million ó gbé fún un gọ́vùnà náà nìkan lọ gbé sí inú gáràjì àkọ́kọ́ ìbéèrè tá a bẹ̀rẹ̀ ni ipò tí gọ́vùnà wà mọ́tò ọ̀jẹ̀yà àmọ́tò jẹ́yà kìí ṣe ẹni tí kò ní mọ́tò ẹni tó lọ gbé mọ́tò 15 million fún gọ́vùnà ṣé ládùúgbò rẹ̀ ẹni tó ṣe pé ìyàwó méjì ló ọmọ mẹ́fà orí ọ̀kadà kan náà ń tọra wọn sí ó wà ládùúgbò o kọ̀ra kọ̀ra jàpá kò gbé fẹ́mi ṣùgbọ́n ọlọ́gbé mọ́tò fifteen million ọlọ́gbé fún gómìnà tó yẹ pé gómìnà bó gbé yẹn fún gan kò lè fẹsẹ̀ rìn èyí tọ́jẹ́ ti ilé ìjọba ti ń lò gan kò lè lò tán ẹni tó lọ ṣe nǹkan yẹn ní tí ó sọ náà ni pé adìyà ẹ̀bùn ẹ̀bùn kọ́ bribery yẹn torí pé jọ́ tó bá fẹ́ lu ọ́fíìsì gọ́vnà kọ́ gọ́vnà lè sílẹ̀kùn rẹ̀ lẹ̀kùn kó lè ṣe bó ṣe wù ní tó sanwó fún tó gbé mọ́tò yà fún ni torí pé kúkúrú ẹni tó di gọ́vnà yẹn wà tí ò di gọ́vnà sọ fún ní nǹkan so post yẹn ló lọ gbé nǹkan yẹn fún láti lè lo ààyè yẹn lọ́nà tó ṣe pé tóun bá fẹ́ lù wọ́n lè fẹ́ bí òun léèrè ṣùgbọ́n tóun bá ti ti àwọn nǹkan yẹn síwájú. Si wọn lè béèrè lọ́wọ́ lóòótọ́ jẹ́ pé láwọn ìlú tó dáa àti lè fún àwọn èèyàn lẹ́bùn gan ọmọ ronú sí tòbí obìnrin kì máa hàdà kí ni túmọ̀ rẹ̀ torí pé ẹ̀bùn ó ti ní revelation èyí tí dàmí síwájú tẹ̀lẹ̀ tútù ó tún wà tó èèyàn gbọ́dọ̀ máa kíyè sára lórí àwọn nǹkan yẹn ọ̀kan náà àwọn àfáà ẹnìkan gbé ọkọ̀ ńlá kan fún ọwọ́ adaka pólì mọ́ bó kàn gbogbo inú lẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ ẹni yẹn wọ́n á sọ pé eh, at least àwọn ará sáà gbọ́kọ̀ fún yìí lọ́gbọ́n nǹkan rẹ̀ ń bí tọ́wà kò sí inú kankan bẹ̀ ẹ fún kọ́kọ́rọ́ rẹ̀ kó lọ gbé kò sí ibi tó gbé sí náà lọ́wọ́ kò sí kinní kankan bẹ̀ bí gbogbo èèyàn bá tiẹ̀ jìnnà bàbá akóredé tana, ọlọ́run kó bá foríjì bàbá náà ọlọ́run kó bá kẹwọn eléyìí èmi wà ń bẹ a wà lọ́dọ̀ gọ́vnọ̀ àná adéfarajì òun náà ti kú àwọn ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ bàbá wa ń sọ̀rọ̀ fatafata láti lè dáàbò bo ẹ̀tọ́ mùsùlùmí ní state ní ọ́fíìsì gọ́vnọ̀ ṣe ẹ̀sìn mọ̀ pé àrífàràtì náà àgbàlagbà ni ìṣọmọ ìkéré òun náà wá sọ fún bàbá pé ah, bóun náà ṣe dùn òun ìṣọmọdé o ọ̀rọ̀ yẹn ó yẹ kára máa sọ sẹ́mi bàbá àwọn o àwọn sá ń dá sọ̀rọ̀ wà wà wà lóun náà ìṣọmọdé ọ̀rọ̀ yẹn kára máa sọ pé bó ti wulẹ̀ kórí òun ni gọ́fúnà pé torí pé òun ò sì fẹ́ lòpọ̀ òun pé kí wàá bọ́ máa sọ ọ̀rọ̀ bá ti ń sọ yẹn nítorí pé tó bá yẹ pé gọ́fúnà ológun ló wà ń bẹ̀ tí wọ́n lè máa bá a sọ̀rọ̀ báyìí àbáni ó tó níbi tó déhùn lójú ẹ̀ náà àbáni ó tó níbi tó déhùn pé bó o di ìbọn mára tí mo sọ ìrìn àwọn sọ bí ọba sì ta olójú wọnú ilé mọ̀mọ́ kú wọnú níbà lọ gbé bẹ́ẹ̀ ní tí mo ń sọ yìí òun náà ni màá sọ so kì í ṣe pé nítorí nítorí o jẹ́ ní tí mò ń sọ òdodo ni tí màá sọ náà ni màá sọ bí bàbá ti ń sọ̀rọ̀ àlìkínbà wọn ń jábọ́ ẹnìkan á fẹ́ lọ máa gbé àlìkínbà bá ní alábòsí ni ọ mùnáfíkì ni ọ má súnmọ́ mi ẹni ẹsẹ̀ rárá padà lọ́jọ́ bàbá ní mùnáfíkì òní ọ má bàbá gbé ẹlòmíì sì máa gbàgbá jẹ́ lómi ògbé ìwà ni pé tọ́ ìwọ gómìnà wọ́n sì sọ sórí tẹ́bù pẹ̀lú ohun làwọn gbé wá síbí pẹ̀lú ògbó ọlọ́run àwọn onírìn sí àlọ́lé kọ́tán nítorí òbí lè sọ pé kò mọ́ sọ̀rọ̀ sọ nínú ètò ọlọ́run bó ṣe fẹ́ sọ̀rọ̀ ọ padà yí ohun yẹn padà jò mọ́tò wá padà lọ kí bàbá níjọ́ kejì àdìjọjọ kúrò ń bẹ̀ so wọ́n padà mítìn yẹn parí wọ́n wá lọ ṣe mítìn ìdákọ́ńkọ́ mi bàbá ni àyè táwọn sọ fún gbangba ń kéré ètò tó gbọ́ nígbà táwọn tó kú àwọn ẹnìkan pé kìí ṣe kéré pé kódà àwọn tó gbọ́wọ́ àwọn tó sọ pé táwọn sọ àwọn ti bínú gbogbo tó lọ́n dání sì ti bínú ọ̀sán ká filè fún ọ ládùúgbà. sàlùmù ìlúmọ̀ ẹ̀fà ń bẹ̀ ni pé lójú ẹ̀sẹ̀ àbá sọ kọ́kọ́rọ́ yẹn lẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run àwọn òdìrín iṣẹ́ padà sílé tó látara àdéré lórí jẹ́ pé àáfà ó gbúdọ̀ lásàjẹ́

lórí irú àwọn kaba yìí látọ̀dọ̀ abi humaid abdulrahman bin saad asaidi qaal استعمل النبي صلى الله عليه وسلم رجلا من الأزد يقال له ابن اللطبية على الصدقة anabi sallallahu alayhi wa sallam anabi ó gbéṣẹ́ ó yẹn nìkan níṣẹ́ arákùnrin kan anabi yàn ṣẹ́ minal azidi ẹni yẹn wá láti inú ìran azidi yòkọ́ọ̀lù láwọn orúkọ rẹ̀ ní ibùnà lòtòbíyà iṣẹ́ tánàbí sì gbèrè lọ́wọ́ ní aláṣọ́dákọ̀ kó lọ máa gba zaka asọ́dákọ̀ wúná máa na zaka lọ́pọ̀lọpọ̀ ààyè tí wọ́n bá ti rí sọ́dákọ̀ nígbà míì wọ́n sábà máa túmọ̀ sí zaka khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakki wa tuzakkihim biha wa sọ́dákọ̀ bíi náà bí mana azaka wàlàámìlínà àlèyà àwọn tí anabi sọ́sọ́là máa ń gbéṣẹ́ fún anabi kọ́ nílò máa ń gba àzàká fún rẹ̀ wọ́n yan àwọn òṣìṣẹ́ iṣẹ́ tàwọn ẹni pé gbogbo gbèríko wọ́n lọ máa gba àzàká àwọn èèyàn wọn kò wọ ẹjọ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn tí wọ́n lọ máa gbà àwọn ní àlàámìlínà àlèyà àwọn yẹn náà máa ń gba owó iṣẹ́ wọn ẹgbọ́ yìí lọ́lọ́run tó pé innama sadaqat lil fuqara wal masakin wal amilina alayha nínú àwọn tí wọ́n gbà ń bẹ̀ nínú zaka àwọn tó ń ṣiṣẹ́ lérí wọ́n ṣe ń collect zaka náà kún wọn ní zakat collector àwọn náà owó oṣù wọn àbí owó iṣẹ́ wọn nínú zaka náà ni wọ́n ṣe kí ti fún wọn so ẹni yìí wá nìyí iṣẹ́ tàbí gbé fún nìyí yóò kulẹ̀ gba owó iṣẹ́ falama kọdìmá nígbà tẹni ẹ wá dé ọgbà àwọn sàká yẹn dé ìgbà tí wọ́n ń lé e kalẹ̀ ni wọ́n ń yàn sọ́tọ̀ọ̀tọ̀ ìhádà lákùn ilé ìbí tiyín o wàhádà ogúdíyà ìlàyà ṣe rílé èmi ni wọ́n fún lélẹ̀ lọ́wọ́ wọn ní kí n fílẹ̀ jíṣẹ́ o nísàwà ń lé e kalẹ̀ báwọn ń lé e kalẹ̀ ṣe rí ẹran ilé èmi ni wọ́n fún ilé ìbí sàká èyí wọn náà ní kí n fi sàárẹ̀ dé eléyìí ní zaka bí sẹ́ wọ́n ń là kalẹ̀ bẹ́ẹ̀ faqama rasulullah sallallahu alaihi wasallam tọrọ bá dẹ̀ ti di ọ̀rọ̀ tó rí báwọn kàkàtà anábì òfin máa bẹ́ẹ̀ nìyẹn nìkan sọ̀rọ̀ anábì ó gorí mímbà lọ kì í ṣe ijọ́ jímọ̀ nìkan anábì máa ń go mímbà kì í ṣe ijọ́ jímọ̀ nìkan mímbà khutuba àárídọ̀ náà máa pèlè khutuba tó àárídọ̀ so kótóbà yìí tó yẹ pé ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tánàbí borí nígbà rẹ̀ so nínú táàsì tó fi mú jáde bẹ́ẹ̀ ni pé ànábì máa lo means tó wà nígbà yẹn láti disseminate message kí ni tánàbí borí nígbà ba ẹni tó bá gorí nígbà rẹ̀ yóò ga ohun rẹ̀ ó lè spread ẹni tó wà níbi tó jìnnà nínú bẹ̀ wọ́n gbọ́ so ìyẹn túmọ̀ sí wípé tó bá yẹ pé rédíò ń bẹ tẹlifíṣàn bẹ ọgbọ́n yàmùkẹ́ rédíò mídíà ohun yóò tún ọ bí máìkì tẹ́kí bẹ ń gbà yẹn náà ni ànábì ọba lò ànábì wa gun mẹ́mbà lọ sọ́dọ̀ àti kí gbogbo àwọn tó tíjòkó wọn jìnnà kán lè rí ànábì kan lè máa gbọ́ torí gbà mí ń bẹ rírí àti gbígbọ́ etí ó ní í ṣe ẹni téèyàn nígbà míì èèyàn lè má tàbá rẹ̀ dáadáa ní tó bí kún gúrí mímbà ni anábì wa gun mímbà nínú òṣìṣẹ́ anábì wa ní sàṣà anábì kò dáko o anábì ò dáko rẹ̀ torí wípé in tó ń ṣẹ̀sí léni ẹlòmíì náà lè ṣẹ̀sí lọ́la dẹ́yìn anábì tún bà sí rí anábì wa gúrí mímbà rẹ̀ fahamidallah anábì wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wa athna alayhi ó anabi wa ni amma ba'd lẹ́yìn eléyìí àwọn sàbẹ̀ jùmọ pọrọ kàti dé ni anabi ni fa inni asta'milu rajula minkum mo gbéṣẹ́ fún ọkùnrin kan nínú yín alàlẹ amẹl iṣẹ́ tí mo gbélé lọ́wọ́ yìí mímọ wà lánìlá iṣẹ́ tọlọ yàn mí ò ní sẹwọn ẹ wà níbi ìtumọ̀ ayà yẹn ó ti yẹ wá pé khudh mina amwalihim ọ̀rọ̀ yẹn Ọlọ́run dojú ẹ̀ níbi ni gbà nínú iṣẹ́ tọ́lọ́ ń yàn mí mọ́ á ní kí wọ́n lọ bá mi ṣe iṣẹ́ tọ́lọ́ ń gbélé mi lọ́wọ́ fayati arákùnrin náà bá dé fayakulu hada lakum ń bá sọ pé eléyìí ni tiyín o wàhádà àdíyàtún òhùdíyàtì ìlàyà eléyìí èmi mo lè léyìí ẹ má débẹ̀ o ẹ̀bùn tí wọ́n fún mi níbi tó ọ̀ràn mi lọ nìyẹn anábì ní afàlẹ̀ àjẹlà sàfihàn bẹ́ẹ̀ ti àbí ìwọ̀ tó jókòó lè ya rẹ̀ tí mi ránṣẹ́ ẹ̀ ṣé hátà tàtíyà adìyẹ tó nǹka ní sọ̀dẹ̀ kan ṣé ẹ̀bùn tí ń sọ pò ń lò ní yẹn kódà kó ṣe pò tọ́ ló sọ só lè rẹ́bùn yẹn ìwé mi mo ránṣẹ́ wá wo hadith bó ṣe rí wọn ránṣẹ́ lọ bá ń fún ọ̀gá ọ̀nkọ́ṣẹ́ ọ̀gá wa ní lọ gbé iṣẹ́ yìí fún ẹni báyìí o nígbà yìí ni wọ́n gbé sẹ́yìn fẹ́ ni ẹni ah ọmọ dáadáa wọ́n náà gba five thousand yìí ọba lè má kó ojúṣe rẹ má tí ìkọ̀kọ́ rí five thousand yẹn pé wọ́n ló ní problem tá à ní ni pé o ti bìlífù pé tiẹ̀ ni tí ọ̀gá rẹ ọ̀bá rán ọ lọ bẹ̀yẹn ṣé ẹni yẹn wà tó jókòó lè wà bẹ́ẹ̀ ṣé ẹni yẹn wà fún ọ lówó mẹ́ àdálù ẹlẹ́lẹ́kẹ́ kàfà ilé òun ló ràn ọ́ má rí owó gẹ́gẹ́ bíi owó ẹ̀ àkọ́kọ́ ni èmi ni wọ́n fún fi jíṣẹ́ owó tí ẹni báyìí fún mi ọ̀gá àwọn alẹ́ lọ́kọ̀ máa mọ́ lọ ó lè sọ pé ó yà dáa méjì wọn náà mo dáa ọ̀pọ̀ ọmọ ọ̀gá ìbọn ah, tún ní dáa méjì ṣé wọ́n lo olówó ni ṣé wọ́n lo ránṣẹ́ ìdáná mi ní sallallahu alaihi wasallam ànábìsí tó bá jókòó lè bàbẹ́ àbílẹ̀ ìyá rẹ̀ lójókòó sí i ṣe ẹ̀gùn tí ń sọ kódà kó ṣe pé òótọ́ ló ń sọ tí èyí ṣe pé a lè sọ ó lè dẹ́gbẹ́rọ́ gan ní pa anábì ní nǹkan àná sọ̀rọ̀ dìkan kódà kó ṣe pé òótọ́ ló ń sọ. wàllá anábì ní mo fọlọ́ ń bọ̀ra la ya'kulu ahadun minkum shay'an bighayri haqqi ẹnikẹ́ni nínú yín kò ní jẹ nǹkan kan nínú zaka tá a bá ara kọ́ lọ gbà wá kó wá mú kan kó jẹ́ bighayri haqqi lọ́nà àìtọ́ tí ò lẹ́tọ̀ọ́ sí. Si illa laqiya Allah ta'ala àfi kó ṣe kó tó bá di jọ́ gbèdé alkiyama onítọ̀hún ó pàdé ọlọ́run yahmilahu yahmiluhu yawm alkiyama yóò pàdé ọlọ́run tí ó rù nǹkan ọ̀hún lérí báyìí pàdé ọlọ́run jọ́ gbèdé alkiyama tẹ́pẹ́ ewúrẹ́ òun máa bẹ ó rù ewúrẹ́ pàdé ọlọ́run sẹ́ẹ̀tì ń sẹ́ẹ̀tì tó jí kó ó di sẹ́ẹ̀tì lérí báyìí ìpàdé ọlọ́run subhanahu wa ta'ala fala àrífànà ahadan minkum ànábì ni èmi ò ní mọ ẹnikẹ́ni nínú yín mí ní ṣe bí ẹ pé mo mọ̀ rí ẹnikẹ́ni nínú yín laqiya Allah tó bá pàdé ọlọ́run ọba rẹ̀ yahmilu ba'iran làúrò gáún tó wá ru ràkúnmí làúrò gáún ẹ̀wù lọ́gà dúndùn ràkúnmí òní rògáà lárúbáwá ní nǹkan tí làkúnmí bá ń dún nọ́mà dúndún òní ìtàn pé ṣùgbọ́n dúndún pé kákó ní papámọ́ra òní rògá ẹ̀rì ẹni ẹni tó fẹ́ jí ẹran mú bẹ́ẹ̀ náà ó ṣe ké ó yàtọ̀ sí tólówó rẹ̀ bá fẹ́ fún lóúnjẹ sẹ́ẹ̀mà tọ́ àbẹ́ni tó gbádìí ẹ̀ gbádìí ẹ̀ yóò ṣe dún ó yàtọ̀ sígbà tólówó rẹ̀ fẹ́ fi sínú kòkó sòrògá ó nìyẹn ní ti lárúbáwá anábìnrin mi ò ní dá onítọ̀ mọ̀ mí ní síbẹ̀ pé mo mọ̀ rí ẹnikẹ́ni nínú yín tó bá pàdé ọlọ́run ọba tó ru ràkúnmí lérí tí ràkúnmí wá ń dùn bọ́ ọ tí ń pariwo lé lórí. àwòbá kọ́ra tán láha xuwa dúndùn ti màálù nìyẹn ẹ̀wọ̀n lárúbá xuwa anábìnrin abẹ́ni tó ṣe pé màálù lòún rù lérí wo màálù bó ṣe tó màálù òun ni kò rù lérí níjọ náà tí màálù yẹn làwọn xuwa màálù yẹn náà ó máa dún bọ̀ àwòṣá táyé àrù ti ṣáàtù nìyẹn ẹ sì rí pé tán bá ń dún náà dúndùn náà ó yàtọ̀ síra wọn àbí ewúrẹ́ òun ló mú mọ́lẹ̀ ó rù ewúrẹ́ lérí nítorí ìjọba tẹ̀yà máa fún màrọ́ fọ àyẹ̀dẹ́ bàtà nàbí sọ̀rọ̀ tán ànábì wá gbé ọwọ́ sókè báyìí hata ruya bayadu ibùtọ̀ yìí débi wípé funfun abíyá rẹ̀ báyìí èèyàn sì ń rí dàtí ó gbé ọwọ́ ń sókè púpọ̀ báyìí àyàn wa ń rí abíyá rẹ̀ báyìí sallallahu alayhi wa alihi wa sallam faqala anabi wa ni allahumma albalagh thalatha anabi rẹ Ọlọ́run jẹ́ mo jíṣẹ́ tó rán mi anabi sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta muttafaqun alayhi hadith ń bẹ nutura fa bukhari àti muslim pẹ̀lú pẹ̀lú tọrí kankan náà tó fi wá ní bukhari wọn náà ló fi wá ní inú muslim hadith yìí àwọn masáìlì tó wà ń bẹ ó pọ̀ e i pé nínú tọ́pọ̀lọpọ̀ èèyàn máa kó sí òun náà ni pé ẹ ṣẹ̀bẹ́ fún mi náà ni ṣẹ̀bẹ́ nìkan lọ́rọ̀ lọ ó gbúdọ̀ jíṣẹ́ ẹlòmíín wá ń bẹ tó yẹ pé iṣẹ́ tí wọ́n ràn gan náà wọ́n ní ọ lọ ra àkà wọ́n ní ọ lọ ra àkà ó hundred naira ó sì ti mọ̀ pé ìyá alaka kò lè má fi àkà yóò fẹyọ kan sí ọwọ́ ara òní ọ̀rà òní ninety naira ó mú wa ten naira ó fi àpò ìyá bá tún fi ẹyọ kan sí kí àbí máa ń ṣẹlẹ̀ àti kékeré ọmọ tí ó bá yọ òní àti kékeré ọgbọ́n kọ́gbọ́n yẹn yóò ti wà lẹ́mí eléyìí tí mo sọ yìí ọmọ kan àjọwà kékeré gbà wà lékè o bí ṣe máa ń ṣe nù olè náà ló sì padà yà náà àkìrà àjẹpadà nù ní sè tòkí mo fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni wípé ọwọ́ á lọ ńjọ kan bó ṣe rà yùn ìyá ọba fi sí abakú mẹ́sàn lẹ́nu <laughs> lọ́pọ̀ so ìyá ò fi sí so kó sì tó dọ̀hún ó ti ná tẹ́nẹ̀rà ń bẹ̀ ó ti mọ̀ pé wọ́n ò fi sí ìyá ọba fi sí ẹ mọ subhanallah bọ́kàn sí bu ìpẹ́ díẹ̀ wọ́n wá dà sákàrà so with the intention wípé wọ́n sọ pé àkàrà dànù ṣùgbọ́n àtàwọn abẹ́ kàrà wẹ̀ ah kí ni ìpèlè lára àkàrà yẹn òun ṣubú ni mélòó kò pé gan àwọn ìlà ẹ mọ̀ bóyá ibi ṣubú nìkan ti nìkan ti ọlọ́run yìí sọ ọba alábòsí ìyá alákàrà wa nígbà ah àkàrà tẹ́tẹ́ ten ni ọlọ́dẹ alágbèjọ ilẹ̀ mara èyí ṣe tẹ́ rà tí ò àbúrò ló ṣe jẹ́ ti dínkù ní àbíbò ọ̀nà iye tá à ń rà náà lára ó ní ló rà lánàá ọlọ́run ìṣọba láàrin ọjọ́ kejì náà ni àṣírí ohun tuntun ẹ o ta ló lè gẹ́ẹ̀tì kódà àwọn èèyàn gan bá a sọ pé ibi tó ti dànù yẹn ẹyọ kan ó ti sọnù bẹ̀rẹ̀ kéèyàn ó jìnnà sí irọ́ pípa tó o bá ti ń parọ́ o tún kọ́ mi ìmí ìmí ìmí ìmí hátà títí tó fi di kàdáàbà òpùrọ́ torí wọ́n máa tún ronú pé tẹ́lẹ̀ bá já kílò tún lè sọ tẹ́lẹ̀ bá já kílò tún lè sọ títí hátà yuktab indallahi kàdáàbà tí wọ́n fi kọ́ ọkọ̀ rẹ̀ lẹ̀ sí ọ̀gá òpùrọ̀ níwájú Allah subhanahu wa so látara délé ọ̀rọ̀ tó jíṣẹ́ lá Muhammad sallallahu sọ yìí àárẹ̀ ẹ̀kọ́ tó pọ̀ kọ́ ń bẹ àkọ́kọ́ àwọn iṣẹ́ tá a bá gbélé èèyàn lọ́wọ́ pé bá wa ṣiṣẹ́ yìí ká fún ní ẹ̀tọ́ ẹ̀ tí òfin ni máa nàgà wo nǹkan tí ò lẹ́tọ̀ọ́ sí so lábẹ́ mọ́sálà náà a rí wípé àṣẹ ètò ò ń bẹ ní tó kóbá wa lórí èdè wa pọ̀ ẹni tá a ní ọmọ gbà bref owó tá a mọ̀ pé kò lè tó jẹun bóun ni òṣèlú ronú kó fẹ́ fi mí kú kódà bí sẹ́mi ń bẹ̀rẹ̀ pé wọ́n mọ̀ ọ́n mọ̀ ó fún àwọn owó èèyàn fún ọ owó oṣù rẹ kò rẹ̀ ní tó kàn mo ní bóun rí miss mi ma àbòsí nínú àwọn nǹkan yẹn náà wọ́n fi kọ́ àwọn èèyàn níwà tí ò dá ẹni tó yẹ pé ní tó tó ló ń rí ní tó fẹ́ ná ó tó ó tó ṣẹ́kù kí lẹ wá fẹ́ fún ọlọ́pàá sàwọ́dí lèèyàn fẹ́ bẹ́ẹ̀ kí ló fẹ́ bẹ̀rẹ̀ pé tọ́ ọ bá ti rí gan ó ti mọ̀ pé ìdẹ̀kùn ọlọ́run bẹ lára ilé tọ́ ọ bá ti rí gan ó ti mọ̀ pé ilé yìí ṣe ń ta eleven twenty nine yẹ́wà ọlọ́pàá nàìjíríà ló wòye ẹjọ́ ẹjọ́ ẹjọ́ subhanallah ah, bí n bára agbófinró jama ẹni tó fẹ́ gbófinró nínú ẹni tó gbúdọ̀ mọ níyì jù láwùjọ àwọn ọlọ́pàá àwọn agbófinró ni téèyàn ọmọ gbọ̀n tó bá ti dáyàn dúró ṣùgbọ́n ẹ̀yẹ ẹlẹ́mìíràn pé wàá ń bí ẹlẹ́mìíràn ó tún wá ju owó yẹn yóò wá máa lé ọkọ̀ lójú títì fifty naira ẹlẹ́mìíràn jẹ̀ ní àbéèrè ìwé níta bá fún wọn kẹkẹ ká fún wa ṣé bá ń gbowó sùn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lọ wò náà gbogbo aṣọ yóò ti sá ẹ̀ lóní tí ò tó gbọ́ bùkátà kódà ẹ̀rẹ́ lómi náà ṣàdúrà fáwa náà bàbá náà àfẹ́ dúró lójú ọ̀nà yìí mà subhanallah iṣẹ́ tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Saudi tí wọ́n wù wọn ni káwọn oṣù ọlọ́pàá èmi bẹ́ẹ̀ nìkan rìn ní sọ pé tó bá wá jáde yunifásitì báyìí iṣẹ́ wo ló fẹ́ ṣe ah ṣùrùtì <laughs> ana òhìbá náà kúnna ṣùrùtì yẹn fil haram nínú kàábà kún ìjọ ọlọ́pàá kó ṣe pé kọ́sàmọ́ gbóhùn lọ́bì kankan kó ṣe pé nínú kàábà náà ó jọ ọlọ́pàá bẹ́ẹ̀ lẹ́nìí kódà bí èèyàn jọlọ́pàá bá bá lọ ilé àná tó bá wà màlúù tó bá fẹ́ fẹ́ ma kọ́ mọ̀ sọ pọ́lọ́pàá lòun wọ́n lè mọ̀ fún lọ́mọ yìí ọlọ́pàá ẹni ìpè ní so ìdí nìyí tó fi jẹ́ pé àdánwò náà ni wípé nínú Islam ẹni tá a fẹ́ kọ́ jẹ owó ẹ̀yìn á fún ní owó tí yóò tọ́ gbọ́ tó bá wá ń nàgà sí nǹkan kan á mọ̀ ká ó lè lélẹ́yìí anabi sallallahu alayhi wa sallam ẹni tí anabi gbèsè fún yìí alaamili na aleya wọn máa fún ní tí ó tó nínú zaka yẹn náà so ti wá báyìí so kọ́ídà àkọ́kọ́ nìyẹn ká tó shift blame lórí ẹni yẹn náà a gbọ́dọ̀ kọ́kọ́ wò pé kí ni wọ́n ń fún ẹni yẹn ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tá a rí mú bẹ́ẹ̀ òun náà ni pé ṣé àmì pé gba zaka iṣẹ́ ọlọ́run ni àbí iṣẹ́ ọlọ́run ẹ̀fún ní nǹkan kọ́ kó sì tún gba làádà náà kó lè fọkàn sí nǹkan ìyẹn ò sì túmọ̀ pé kò ní gba làádà lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala lákòójúwe nísìn wọn gbé jẹ́ wẹ̀ngẹ̀ àbá ẹ lọ́ bá pín lẹ́tà fún àwọn mọ́tàlásì kan tó wà ń bẹ̀ wọn ẹ bá tún kúrò ń bẹ̀ ẹ fìtẹ̀ kan dóńdó ẹ bá pín lẹ́tà kan fún wa nígbà tí wọ́n wàá ṣe ìṣòro tó ń fọ òdo owó ọkọ̀ gẹ́gẹ́ náà lẹ́fọ́ ẹnìyẹn bọ́ bá lọ lọ́sẹ̀ yìí tó bá rẹ̀ sí gbọ́ yóò bẹ́yà kẹlòmíín náà lọ mo fẹ́ dákan dé débì kan torí pé olùkọ́ bóun ṣe lọ náà ebi ó pa òun tóun fi dé ni o pure water lásán owó yẹn ṣẹ́kù ṣùgbọ́n ẹ fi eléyìí wọkọ̀ ẹ fi eléyìí ẹ̀yin náà fi jẹun bẹ́ẹ̀ bá tún ra ń jọ mi kì í ṣe bí kò ní yọ gbàládá ó tún gbàládá nínú àwọn nǹkan tá a fi kó bara wa púpọ̀ ò ní pẹ́ ṣé ọlọ́run náà ṣe ọlọ́run náà ṣe ọlọ́run ní jẹun. òun ni kó fínúfíndọ̀ pé ẹ filẹ̀ so ká máa fi àwọn nǹkan yẹn náà sínú ètò ká máa fi sínú ètò tó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi dùn jẹkújẹ nìyẹn nígbà tẹ ẹyin a ilé tá à à ń sọ mí báàbù yẹn ni o ọlọmọdé ara padà sí àbúrò dúró tiwa so ẹni tó jẹ́ ń yàn ní mọ́mú fẹjọ́ kan sùn ní pé mọ́mú ìwà mọ́tàlásí déédéé ìwà kírun lọ́yà ṣùgbọ́n nìkan ní òwà kò ní wá káyàlà kò ní wá kígbà kò ní wọ́n sàṣọ oríṣiríṣi àwọn kan nípa ẹ̀ àwọn kálíbà àwọn tó ń sìn kírun lẹ́yìn ẹ̀ àwọn èèyàn tó ṣe pé ọlọ́run ń bò wọn láṣìírí wọ́n á ní tọ́ àti ẹni kírun fún èló lẹ̀ ń fún lóṣù kò sí owó kankan táwọn ó ṣe rí nìyẹn ṣé ò ní jẹun irú personality irú yìí kódà ìwọ nìkan o lè fún fifty thousand every month ẹ fún ní nǹkan kan yóò kírun fún yóò ṣe wáàsí fún yóò kọ̀mọ̀ yín kí yóò ṣe everything ẹ wá ní ẹ mọ báyọ̀ kàrà lókun lọ tó wá tí ó jẹ lọ àbí ń dálejò lóhùn àwọn akpọ̀rùn pé ẹ máa kí ẹ máa kí àlejò ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ o <laughs> ọ sáré kún wọ́n sá jẹun náà so akada bẹ́ẹ̀ má dálejò lóhùn nǹkan kan ó láfi replace nǹkan yẹn kódà tá a bá fẹ́ sọ pé kó tún lọ wá mọ̀kúmọ̀ tá a sọ pé tọ́ọ̀ bá ti wá mọ̀kúmọ̀ o á dì sálárì ikú ẹ̀rí yóò lọ kẹ́kọ̀ọ́ sí ìyẹn wà náà ti dáadáa ẹ̀rí yóò lọ kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì mọ́mù mi tán lọ yunifásitì ẹ̀ tó parí wọn yunifásitì because ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ wà táyà jọ ṣe rèé because wọ́n ń fún ní wọ́n sì tún ẹ̀kọ́ rẹ̀ ó tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ afá mi ti ń wokùn ìyàwó ìyàwó káàkiri ìjọwọ́ ni alágbájá bímọ gangan náà kí n ṣe pé kò ní làákàyè tọ́wọ́ padà afá mi lóde ọlọmọ yẹn rí pé ah ó ní làákàyè ṣùgbọ́n kò sí mà gbogbo làákàyè rẹ̀ bí ó sì gbowó lọ́wọ́ àwọn èèyàn lóde gangan tọ́wọ́ ẹ̀pọ̀ lọ lo làákàyè yẹn láti tẹ̀síwájú nínú ìmọ̀ni ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá wúlò fáwùjọ jù báyìí lọ an ní Saudi tí Saudi bá ní wọ́n fún yín ló kẹ́ kọ́ masjid kan èlò ní òparí mọ́sálásí mọ́sálásí tí ó parí ẹ̀ yóò fẹ́ tó bí ten million lápèjúwe ten percent ẹ̀ yóò ní kẹ́mú kó jẹ́ ti kẹ́ má bà àwọn júmọ́ owó yẹn ten percent ẹ̀ gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ní kọ́ mọ́sálásí ten percent wọ́n ní tí wọ́n bẹ̀ èmi ìtumọ̀ jù báyìí lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ Nàìjíríà lẹ́yìn ìgbà bá tó yọ ten percent yẹn òun náà ní ó kó búlọ́ọ̀kù wá òun ní í ṣe búlọ́ọ̀kù òun náà ní ń ta sìmẹ́ǹtì àwọn tó bá tún wá gbà síṣẹ́ òun kò tún ní ìsanwó gidi fún wa iṣẹ́ àjàmbákù ni ó tún ṣe síbẹ̀ lẹ́yìn ìgbà táwọn yẹn ti ṣàfọ̀mọ́ ẹ̀mí tiwọn wọ́n tún fún un tó wá kàlà tòdí yẹn sọ pé gbogbo àwọn nǹkan báyìí ká tó lè di ẹ̀bi ru ẹnìkan gbogbo àwọn nǹkan yìí náà àgbọ̀dọ̀ bójútó ma ma ma ma ma ti ọmọnìyàn mọ́ ti àwọn èèyàn kan lọ jalè ní wọ́pọ̀ lápòjú ẹni tó ń ṣiṣẹ́ nìsín kò sówó oṣù ẹnìkan wá dé ibi iṣẹ́ pẹ̀lú ààrẹ bóò ní ẹsẹ̀ lè bá mi gẹ́ẹ̀tì kìíní kan ní ọ́fíìsì yín bẹ̀yẹn fún yín ní twenty thousand ah, ṣé nìsín ilẹ̀ ní ìdí ẹ̀ ní àgbègbè àwòṣe bá a ṣe dúró ìkẹ́kẹ́ ẹjẹ́ ọ̀dọ̀ la ẹjẹ́ ń bá ẹ̀ mú jáde lẹ́nu <laughs> nígbà tó yẹ pé ó di oṣù méje rè ṣàlàrìbà yóò lọ ṣe ṣùgbọ́n ẹni tó tó tó ìwọ́gán àti ilé lọ sọ fún yóò wò lẹ́nu yóò wí òun twenty thousand kí ló fẹ́ kí ló kí no no no kò lẹ́tọ̀ tó kọ́ lọ́wọ́n bá kọ́ wọlé àtúrò ẹ̀kọ́ sàánú wa ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yẹn ọlọ́run fi ń dán gbàgbọ́ wa wò ni tó bá di pé gbogbo ẹ̀ wá di sọ́ọ̀ṣẹ́ lọ ọlọ́run fi wá mọ àwọn wo ni àwọn tó ṣe wípé torí pé ẹlòmíì rí nǹkan jẹ ní òjò jalè tí ọba rí nǹkan jẹ yóò jalè ṣùgbọ́n lọ́wọ́ wa fẹ́ dán wa wò lórílẹ̀‐èdè tiwa yìí pé tòun ti pé ẹ̀rí nǹkan jẹ náà ẹ̀ tún wá dúró ọ̀gbà bribe ọ̀jalè olú jìbìtì èyí máa nìyí ipò yín tóbi níwájú ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n kan náà nínú àwọn kan tí a rí mú bẹ́ẹ̀ òun náà ni wípé anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi sọ pé òun náà ló wọ́n máa ṣe gbogbo ẹ̀ ọjọ́gà lẹ́nu iṣẹ́ wọ́n ní káwọn kan wá lọ kọ́nfẹ́rẹ́nsì kọ́nfẹ́rẹ́nsì yẹn kò jẹ́ dandan kó o lọ ẹlòmíì náà lè lọ ṣùgbọ́n torí allowance tí wọ́n ó san o tún máa ma sọ pé ìwọ ọ̀gá náà o kọ̀rẹ́ náà ní káfíìsì àṣebí ti láṣkì ní ìwọ ló lọ èyí tó kọjá ìwọ náà ló lọ èyí tó lọ náà jẹ́ kí ẹ ló tó wà lọ jẹ́ kó o náà lọ má sọ pé dandan ìwọ náà ló máa lọ ló máa lọ ló máa lọ gbogbo àǹfààní yẹn náà jí kó sàn sí ọ̀dọ̀ tiwọn náà eléyìí náà.